وسلم تسليما كثيرا adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé òun ní sẹ̀sántòwù ọba yìí ó dá gbogbo ohun tó wù ú ó sì dáhùn oríṣiríṣi èyí tó wù tó lè ṣe àlẹ́sà ń búkà yàtúkù máa wọ́yàtà máa kà ní ẹlẹ́hùn mọ̀lẹ́kẹ́yà nínú àmọ́ yìí. Ọlọ́run dá àwọn oríṣiríṣi àwọn ẹ̀dá. Ó dá nínú àwọn màláíkà, ó sì fi Jíbírílù, Míkáílù, Ìsírọ́fílù, Àsàráílù ó sà wọ́n lẹ́sà láàrin wọn. Ọlọ́run ọba dá nínú àwọn ènìyàn ó fa àwọn ànábì òjíṣẹ́ ó sà wọ́n lẹ́sà nínú àwọn òjíṣẹ́ yẹn náà ó tún sà wọ́n ulul azim ó sàwọn lẹ́sà láàrin ulu lazmu ọ̀wọ́n ayò rẹ̀ méjì lẹ́sà èyí bàbá wa ibrahim àtànábì wa muhammad láàrin àwọn méjèèjì wa tún sànábì wa muhammad sallallahu alaihi wa sallam kò parí síbẹ̀ láàrin àwọn ọjọ́ ọlọ́run sọ àwọn ọjọ́ kan lẹ́sà inú ọjọ́ tọ́lọ́run sà lẹ́sà nínú ọjọ́ ó sàyẹ̀wò mọ̀lẹ́jọ́mọ́ ọjọ́ jimá ó lẹ́sà bó ṣe sa òru láìlátùlẹ kọtìrì lẹsà nínú àwọn òru tó sì sa ọjọ́ àràfá lẹ́sà nínú àwọn ọjọ́ ọdún báyìí kọ́lọ́hún ọba sa ọjọ́ lẹ́sà tó sa ọjọ́ Jímọ̀ lẹ́sà eléyìí náà ni ó jákòrí ọ̀rọ̀ wa ọlá tí ń bẹ fún ọjọ́ Jímọ̀ ọlọ́run àlékè ọlá ó jẹ́ àmọ̀ yìí pé ìbùkún ńlá ń bẹ lọ́jọ́ Jímọ̀ pàtàkì. bàbá lọ́ọ̀rì wo ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí kì í ṣọ̀rọ̀ pẹ̀lú òfẹ́ inú. ìtọ́lọ́wọ́n bá àlékè ọlá bá darí rẹ̀ ìní máa ń sọ. anábì ní khairu yawmin tọ́lá àti fi shamsu yawmul jumu'ah ọjọ́ tó lóore jù tí òòrùn ràn sáyé pé dàtí ojúmọ́ ojúmọ́ kan mọ́ o ojúmọ́ tí máa mọ́ èyí tó dùnú àwọn ojúmọ́ tí máa mọ́ lọ́jọ́ ojúmọ́. fa'adhimu rahimakumullahu ta'ala ma adamahu Allah ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ pàtàkì ẹ bàbá rẹ ọjọ́ jímọ̀ torí ọlọ́run àlékè ọlá fún ẹ bàbá rẹ o ọlọ́run tó dá wa tó dọ́jọ́ ó bàbá rẹ ọjọ́ jímọ̀ onílọ́mọ tó ń dá ń ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́lọ́hún ó kẹ́hún tó fẹ́ kọ́lọ́hún òun àfi kó bàbàrà ń tọ́lọ́hún bàbàrà ọlọ́run sì já mọ̀ pé níbi tó pàtàkì tó gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń bá ti ń ṣe ní títà rírà tásìkò jimoh bá tó yẹn gbọdọ̀ pàtì ọlọ́run ní yá ayyuhal ladina amanu idha nudiya lissalati min yawmil jumu'ah fas'u ila dhikrillah wa dharul bay' dalikum khairul lakum in kuntum ta'lamun. ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́n gbọ́ lódodo tẹ́ ẹ sì mọ̀ yìí pé ẹrí sí yín ọ̀dọ́ rẹ̀ ni tí wọ́n bá ti pèrún jímọ̀ á tààrà ẹ pátì ọlọ́run ní ńláyàn láì ní làálàá nù kì ṣe ń tẹ́ tà lásìkò jímọ̀ ń tẹ́ rà ìní ọ̀la yín o ìbùkún ọlọ́run ọba ní tó fún yàn fas'u ila dhikrillah nínú àwọn nǹkan tí ó mọ́jọ́ jimá tún wuyì tó tún mú dáa tó tún mú lóore iná ni ìrántí ọlọ́run tí wọ́n máa ṣe nínú kútùbà wádàrú lè báyìí a sì fi títà rírà lẹ̀ eléyìí ó fi ní fihàn pé èyí ló lóore fẹ́ni kọ̀ọ̀kan wa tá a bá mà ọjọ́ jimá yìí bó so wá jẹ́ wípé àwa nìkan lọ́lọ́run fi kẹ́ o ọlọ́run fi jọ́ jímọ̀ ó yẹ káwa mùsùlùmí ni anabiwa muhammad jẹ́ àpé adọ́lọ́lọ́hù tabaraka wa ta'ala ani jumu'ati man kana qablana kana li yahudi asabt wal ahdi lin nasara faja'ala allahu bina faja'ala lana yawma هم تبع لنا anábì wa ma jẹ́ ká mọ̀ yìí pé ọlọ́run ní kí gbogbo àwọn ẹlẹ́sìn yòókù ọjọ́ Jímọ̀ dàrú mọ́ lọ́wọ́ sọnù ma nígbà tí Yẹ̀wúdí àwọn Júù tí wọ́n mọ̀ ọjọ́ ọjọ́ ńlá ọjọ́ ọjọ́sìn wọ́n sì jọ́ mú ọjọ́ sátidé wọ́n mú nígbà táwọn Nàsárà táwọn náà mọ̀ ọjọ́ wọn mọ̀ Sunday nígbà àwa wá dé ọlọ́run wá fi ọwọ́ mùsùlùmí lé ọjọ́ jímọ̀ anábì wá jáwọ́ pé ó ń tábà ó ń lànà gbogbo àwọn ẹlẹ́sìn yòókù àwa wọn ń tẹ̀lé o àwa aláàkìrúnà àwa aládé kàn nínú àwọn èèyàn àwa sì ní aláwẹ̀lúùn yawm al yọkùdọ̀ bí i. àwa lẹ́ni àkọ́kọ́ alimokdi alimokdiyu baynahum qabla al-khalaiq. àwa lẹ́ni ọ̀kọ̀kọ́ ṣèdájọ́ tiwa látiwájú kó tó ṣèdájọ́ àwọn yòókù nítorí àǹfààní ọlá ìjọ jimá táwa ní. ìjọ jimá yìí kọ wá wà lásán àǹfààní oríṣiríṣi wà ń bẹ àwọn ojúṣe tó sì yá ṣe wà ń bẹ ẹ jẹ́ àsọdíẹ̀ náà àwọn àǹfààní ẹ̀ ọjọ́ jimá yìí àsìkò kan bẹ́ẹ̀nbẹ́ sa'atul ijaba àsìkò gbígbàdúà tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ àmọ̀ pé ẹnikẹ́ni ò ní ṣe déédéé ọjọ́ jimá yìí kọ́ wá ṣàdúrà fi kọ́ lọ́wọ́ bá àlekè ọlá ó gbàdúrà rẹ̀ mo gbọ́ lọ lọ́hùn ó fúnrú àdúrà bẹ́ẹ̀ tí àwọn àáfàá tí wọ́n á sì ṣe kí ni wọ́n fọ̀rọ̀ yéra wọn lórí irú àsìkò yìí èyí tí àwọn àáfàá fi ara mọ́jú iná ni pé àlàfo ìgbà tí ìmáàmù tí ó fi jókòó ṣe útúbà kí ó tó di pé yóò dìde yóò tún mọ bá útúbà lọ àwọn kan ní lẹ́yìn àlásàrì ni gbogbo èyí tí ó bá wọ̀ ọ́ jẹ́ ń bẹ̀ kò sí ẹni tí ó ṣe kòńgẹ́ tọ́lọ́hún ò ní ṣe àmì ṣáàdùá rẹ̀ ọ̀tún máa ń bẹ̀. nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọjọ́ Jímọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ àmọ̀ yìí pé ẹnikẹ́ni tó bá ṣe sàárà níjọ́ Jímọ̀ Ọlọ́run tẹ́wọ́ gbálẹ̀ khairu sadaqa sadaqa tó yawm al-jumu'ah sàárà tó lóore jù tó látẹ̀wọ́gbà jù sàárà téèyàn ṣe tí ò ni o tó bá jẹ́jọ́ ìjímọ̀ kò sígbà téèyàn ṣe sàárà pẹ̀lú àníyàn tó dáa tí ò ní ṣe kíni tí ò ní bà ládàá ìlọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tíjọ́ jímọ̀ tó máa lékè nǹkan torí jẹ́ pé ọjọ́ tọ́lọ́ ń sàlẹ̀ tó sì fi báríkà sí. lẹ́yìn èyí nínú àwọn àǹfààní tí ètò ń bẹ àtọ́júṣe àtẹ̀kọ́ tí ń bẹ nínú ọjọ́ Jímọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ àmà pé ẹnikẹ́ni tó bá wẹ̀ tó wẹ̀ dáadáa níjọ́ Jímọ̀ tó sì tètè lọ sí Jímọ̀ ó ti dé Jímọ̀ kó tó di pé ìmáàmù dé àwọn dáràjà yìí àwọn ilé àwọn ládàládà tànàbí tò ẹni kọ́kọ́ dé jimá lápèjúwe ó ti dé kí jimá ó tiẹ̀ tó tó ní tó lé mi wákàtí kan àwọn màlẹ́kà wọ́n wọlé wọ́n dúró lẹ́nu ọ̀nà wọ́n máa kọ́ ọkọ àwọn èèyàn wọ́n máa take attendance àwọn èèyàn bí wọ́n bá ṣe ń dé síra wọn irú ẹni àkọ́kọ́ yìí wọ́n kọ́ ládàá ẹni tó fi bàdàn náà mọ́ńkọ́rọ́bà bàdànà bí ẹni tí ó fi ràkúnmí ló ìṣe sàárà láti fi jọ́sìn fọlọ́n àsìkò bá tún fẹ́ rí díẹ̀ àátọ́ tún dé lẹ́yìn tiẹ̀ tíláàdá àwọn tí a ń fi ràkúnmí jọ́sìn fọlọ́n bá ti tán lẹ̀ tí àsìkò tiẹ̀ ti tán lẹ̀ ládàá ò tán lọ́dọ̀ ọlọ́run àsìkò pé ẹ ti deadline ẹ̀yìn ti bọ́ bẹ̀ yóò kú ládàá àwọn tí wọ́n fi màálù jọ́sìn fọlọ́n àwọn yìí náà wọ́n máa bá lọ títí tásìkò tiẹ̀ náà bá ti lapse yóò kú ládàá àwọn tí wọ́n fi ẹran àgbò tó níwò dáadáa tó tóbi tí ẹ jọ́sìn fọlọ́ tí ìyìn náà bá tún tẹ̀síwájú tó lọ. àwọn tí ó tún kù nígbà tí àsìkò àwọn alágbò bá tán yóò kú ládàá àwọn èyí tó jẹ́ pé wọ́n fi odidi ewu eh, eh, àká ewúrẹ́ tí ẹ jọ́sìn fọlọ́ nígbà ládé àwọn eléwúrẹ́ bá tán tó àsìkò tí wọ́n bá jó tán yóò kó ẹni tó fi odidi àkùkọ jọ́sìn fọlọ́n tó fẹ́ di ẹ jọ́sìn fọlọ́n nígbà tí àsìkò bá ń súnmọ́ yóò kù tàwọn ẹlẹ́yin tó bá ti wáá di pé ìmáàmù wọlé tí màmú ti wọlé wọn ò pa fáìlì dé kó di ká máa gbọ́ òtúbà lẹ́yìn tí ń jẹ́ àmọ̀ pé ọjọ́ yìí olùbáríkà ni ọjọ́ tó lóore ni ó sì ṣe pàtàkì anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó kì wá nílọ̀ kódà ó ní tí àwọn èèyàn tí wọn bá lọ tú bá ń bẹ̀ ni òun fi láìkí kó jẹ́ pé kí òun ó ṣe kíni kóun ó máa káàkiri irú àwọn èèyàn wọ̀nyí kóun sì máa ṣe kíni kóun máa ṣèbáwí fún wọn tàbí pé kálukú ọ̀lọ́ di ohun tú ọ ẹni tí ó bá lọ jímọ̀ ọlọ́run ó fẹ́ ó fẹ́ ṣe ó fẹ́ yá tọ́lọ́run ọba àlékè ọlá fi ìdí dídí ọkàn rú ẹ níbẹ̀ ọlọ́run ọba àlékè ọlá kó dákun kó jẹ́ ká lè máa dáadáa kó sì gbá ní bàádà fún wa kó sì fi rọ̀ á lọ́rùn àti ẹni tí ń gbọ́ àti ẹni tí ń wí ọlọ́run jésù àwọn náà àbàní subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin salaamu alaykum. alhamdulillah wa shukuru lillah.